àsìkò yìí sọ fẹ́ni kọ̀ọ̀kan wa wípé ètò yìí ó ṣe ní bùkátà sí ẹni tí ó bá ní ṣonígbọ̀wọ́ tí ó ṣe kejì àwọn tọkọtaya kọlọmọdé kọrọ wọn ó dàrú láíláí à ń fi àsìkò yìí sọ fẹ́ni kọ̀ọ̀kan wa pé ẹni tó bá ní àǹfààní àti ìbániṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fẹ́ pè fún wa yìí zero eight zero five three five three six one one three one zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni ìfọ̀bàrẹ́gà tó sì wá mùsùlùmí àtúntò àlékún ìkírà gẹ̀rẹ̀ fún nẹ́bí sallallahu alaihi wasallam ẹni ọba dídá láti wà máa jẹ́ kẹ̀ fún owó wa aláwọ̀ bani sàlékún kí ànábì wa bani sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé ànábì àti sọ̀háwà rẹ̀ dákùnjọ́ tọ́ọ̀bà kí ànábì nítorí àìkíyàmọ̀ tá a gbàpọ̀ kẹ̀ àtàwọn alé rẹ̀ dákòtò bá ti ń kí ànàbí tán kí àwa ní àtàn bàbá wa o àtàwọn ìyá wa àtàmọ́ wa o àtàwọn afá wa àtàmọ́ kí wa o àtàwọn ọ̀rẹ́ wa àtàwọn aná wa o wá jẹ́ aṣọ ìrùkọ àyè ìdùnnú àyè ayọ̀ àyè ìfọ̀kànbalẹ̀ níjọba ìkíyàmá o jàmáà à ń rọ̀ wá kájọ ká má fojú wo bílù wa ṣe rí pẹ̀lú àwọn nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí kì í sọ̀rọ̀ ẹ̀rín o ká gbà wípé ìpìlẹ̀ gangan nìyẹn àwọn nǹkan kan sí kejì mọ́ wa lọ ní ìbọ́lọ́hún ọba lò tó fi di pé abnormal elodi normal hmm. tó fi di ìlẹ́gà elodi lẹ́gà hmm. ọba dáadáa kò sànú wa o mú wa dúró a ní àríkáàzù oní dúkìá tí wọ́n bò mọ́lẹ̀ góòdì ní gangan ní ní àsìkò tí ò tí ì sí ẹ̀sìn tá a padà wà mọ̀ pé àwọn tí wọ́n èé ṣe mùsùlùmí ni wọ́n ní pẹ̀lú àwọn àpẹẹrẹ kan sí kejì

Yorùbá náà lásán Yorùbá tún ní Yorùbá nú kí ni definition rẹ̀ alukọ̀ tọ́tù alukọ̀ tọ́tù hiya ma yultaqatu minala arúgbì minala àṣìyáì wàlẹ̀ àmùtíátì almuhtaramati almamlukati lil adamiyyi almamlukati lil adamiyyi غير المحرزة وغير ممتنعة بقوتها nǹkan tá a máa rí he nínú tó níye lórí tó sì máa jẹ́ pé bí dúkìá ọmọ àdàbí ádámà míì ni ṣùgbọ́n ńgbà táàrí kèé ṣe àyè bí wọ́n máa tọ́jú irú ẹ̀ sí twenty thousand naira hundred thousand naira bọ́ọ̀lẹ̀ lápò èèyàn àbí orí pásítọ̀ kẹsẹ̀ ní báńkì wọn náà sì lọ báńkì láìpẹ́ ẹ òrówó e, òrówó e o ibi ẹ máa tọ́jú owó sí gan ni kẹ́yìn òkó kápítà kó lórí pé kó sùúta ní sọ́ọ̀sù wọn máa kó sùúta láwọn ọjà tó bá nítumọ̀ tó tóbi ọwọ́ amúdi ọkọ̀ ọbẹ̀ ọ̀ ń sà pé ibi ẹ máa tọ́jú irú nǹkan sí ibẹ̀ kọ́ lọ́wọ́ ìdáwà ń sọnù ẹyí òróró owó tí àwọn kankan bẹ tí lè rí e tí ò wọnú àwọn ìdájọ́ yìí in tó sì dé náà ni pé in tá a láàfẹ́ rí èyí téèyàn wà máa mú lọ táà ní wẹ́yìn ẹ̀wò kèé ṣe ń tọ́ lọ mú níbi ẹ máa tọ́jú irú ẹ̀ sí o. gbẹ́rù mọ́ṣọ́rọ́zà kèé ṣe bí ẹ máa ni o wọ́n máa tọ́jú ọ̀rọ̀ ẹ̀ sí jẹ̀mọ́à ẹ̀yìn níbo ni wọ́n máa tọ́jú ẹ̀yìn sí tí wọ́n bá kọ́ nu kírẹ́dìtì tó bá pọ̀ wọ́n gbẹ́rù stọ̀ọ̀ inú ṣọ́ọ̀pù ẹ̀ ti ń tẹ̀yìn ní fáàmù àwọn tí wọ́n ti ń sẹ́bi ẹ̀ kéèyàn wá bẹ́ iwájú ìta tí ọ̀sẹ̀ rẹ̀ kan bẹ̀ ìdájọ́ kan abẹ́ sọ́dọ̀ torí wípé àwọn nǹkan kan bẹ tó yàtọ̀ síra wọn tó jẹ́ pé eyín kèé ṣe kèé ṣe rírì nǹkan olùdájú eléyàn ó ní nǹkan ni ò ní ìdí ẹ̀ ìtọ́farapẹ́ ní nineteen eighty nine mo ń lọ bábìlì arọ́bí láàárọ̀ lọ máa kọjá oríta pẹ̀lú díẹ̀ níbi ẹgbẹ́ s four yẹn a rí i pé oríta ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká tó dé bókù sọ̀rọ̀ mo bá ka apẹ̀ pẹ̀lú epo ògèrè àti ẹyin òru twenty one ah, ẹyin òru ti jẹ́ báyọ̀ lọ́mọdé wa síìsì ló kún bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ah, tọ́jú ẹyin sí ibi oríta ibi títì ẹni tí ò nídìí ẹ̀ mọ́ ni ló pè wá ló kó bẹ̀ tí n bá ní kí n kó ẹyin ẹyin ọ̀fọ̀ kó tó dọ̀sà tá a jáde lè ké. epo ọba kò jẹ. mo ṣe epo kí ni. epo ọdọ ti àpò. bí mo ṣe tọ́ ọmọ inú epo nu mo bá ń sa gbogbo sí ìdí ibẹ̀ nígbà mo sa ọwọ́ tó kún mo sa ọwọ́ kejì òní àkún lọ́yà kọ́ mo bá ara kọjá lè ké mo sì sinú bí oṣù káàbọ̀ mẹ́rin náà díẹ̀díẹ̀ ìyẹn yàtọ̀. ìyẹn tá à ń sọ yìí èyí ẹ ṣe pé rí nǹkan yẹn kò ní ìdí ẹ lọ́lọ́ gbé. wọ́n lè yóò yóò kíá ẹlẹ́ẹ̀kejì àwọn bàbá wa gẹ́gẹ́ bá ń sọ̀rọ̀ kan wọ́n ní èṣù pè tí ọ̀la hmm. àkówó ẹ̀bọ ni ọ̀jẹ́ èṣù náà gbọ́nà náà dá ti fi ń bára nílé mi ò fi lé bá ṣe hmm. tọrọ lẹ́nu oní ọ̀fẹ́ kọ́lé ń lọ ṣe bad bara lóríta kápẹ́ fáìbàrà ní bàtí ẹ̀tọ́ dáa èṣù náà fẹ́ rọkọ̀ gbogbo ẹni tí máa ń kówó níwájú èṣù lóríta àwọn ohun òjòsú ọ̀kọ́lé tí mo jẹ́ kan nù wọn táwọn òjòsú ọ̀gọ̀kọ̀ tó fẹ́ gùn tóbi gan jẹ́ kan nù wọn ìyẹn yàtọ̀ ṣùgbọ́n tá à ń pariwo fún wa ó ní àlùkọ́tù yìí ìta àríye báàgì ńlá owó kúnú ẹ̀ báàgì ńlá aṣọ kúnú ẹ̀ báàgì ńlá góòlù kúbẹ̀ fàdákà. dọ́là kó bẹ̀ náírà kó bẹ̀ sílífà kó bẹ̀ ó kó bẹ̀ yúrò kó bẹ̀ ìtànsọ́nù kódà báàgì látàrí bàtà kó bẹ̀ lóríṣiríṣi tá a sì mọ̀ pé irú dúkìá yìí dúkìá ọmọ nàbí arámàkà ni wọ́n jẹ́ torí wípé kéèjábọ̀ ń sánmọ̀. Hmm ó yàtọ̀ òjò ń rọ̀ lẹ́wọ́ arẹ́ja lójú títì pẹ̀lú ó lè bọ́ọ̀lẹ̀ pò lómi eléyìí kan nínú ọmọ ọmọ káàkiri o pé ta ń lẹja o ẹgbà ń rọ o. ọ̀rọ̀ ló ń rí báàgì pé ibi tó ń ti rí pé bóyá bàálù lọ sọ nínú bàálù ló ti bọ́ọ̀lẹ̀. kí wàá dìdàjọ́ yìí jaamin hadith khalid ibn khalid juwani wal hadith nafa fi sahihayn wa fi ghayrihima khalid zayd ibn khalid juwani lọ́wọ́ bí wọ́n sọ̀rọ̀ sọ́lá ó ní sáàlà jẹ́ àrùjọ sàṣàlám ọkùnrin kan wá bá níbi sallallahu alaihi wasallam nínú àwọn mímọ̀ wọn tẹ̀lé owó kọkùnrin ó ní ẹni Umairu Abu Malikin yẹ́sì àrùjọ sàṣàlám ánì lókọ́tọ̀ ìyá nẹ́bí ìtẹ̀yàn bá rí e kí ń dàjọ́ rẹ̀ gbogbo ojú àpò gbogbo olùkọ́ ìfẹ́ oríṣọ́lọ́ ni ẹ̀rìf ìfáàṣọ́ ha wàwíká àhà wò dáadáa àlè ìfáàsì ẹni bàbá wa òun ní àpòtì ẹ̀mọ́ kó nǹkan sínú rẹ̀ tàbí kóńdò góòlù lórí wọnú òrùtì ẹ̀kọ́ sí mọ̀rú ẹ̀ kí ni kọ́lọ̀ rẹ̀ ṣé bíláàkì ni àbò ní kí ni o àbò ní brown wò dáadáa ṣé wọ́n pẹ̀sọ̀ sára rẹ̀ àbọ̀kù sára rẹ̀ báàgì náà ní kí ni kọ́lọ̀ rẹ̀ èrè ìfà sọ́ha wàwíkà hàn àlùwìkáwù ni àlùkọ́ ìtù lẹ̀bí yorùbá tó bè yìí okùn wo ni wọ́n ti bẹnu rẹ̀ kápẹ́ òkòkọ́ kápẹ́ zipu ni kọ́rọ̀ òní zipu yẹn ìwọ gẹ́gẹ́ kọ́kọ́ mọ̀ dáadáa torí àǹfààní méjì àǹfààní àkọ́kọ́ hátà láyé àtẹ́lẹ̀tọ̀ àlẹ́ ìkàlẹ̀ àmọ̀rọ̀ tí ọ̀rọ̀ òfin ní dàrú mọ́ ọ lọ tí ó fi lọ dàpọ̀ mọ́wó rẹ̀ nínú ilé lè tá rífà sídìkọ̀ wà sí fi hà wàtọ̀ lídìí hà ń já àyẹ̀wò mọ́ni ẹ ń bá pọ̀ lónìí kó o lè mọ kókó lórí ìròyìn tí fi ròyìn nǹkan sọ bára wọn mu ìwọ gangan ti kọ́kọ́ mọ̀ ọyẹnu ẹ wò ó rí i pé nígbà owó kó bẹ̀tẹ̀ òtún bá bí sọ́ọ̀kì ọmọ kékeré ní méjì mbẹ àrẹ̀tẹ́ni káwọ̀ náà rẹ̀ tí wọ́n bá òórí bí fìlà fìlà òfì kan àti no respect kan ọba nísàlẹ̀ rẹ̀ tí wọ́n wọ́n wọ́n bọ̀ ọba agolosoro méjì nísàlẹ̀ rẹ̀ fine fúnmà tọ́ba wọ̀ tọ́ba ti wá ilé gbé fúnmà àrífọ̀hà sábìtàn odidi ọdún kan ìlọ́ ọmọ wa fi kégbàjáde ta ló ní o ta ló ní o níbo ló ti máa kégbàjáde fi màjáde ìnà ibi àwọn bàbá máa kó jọ sí ká àbúwá bíi màsáàjìdì gẹ́gẹ́ bí ẹ̀rọ màsáàjì láti ń kírun kọ̀ọ̀kan tán ẹ dákun o àrí nǹkan kankan o àpò ní o tí èèyàn bá rí pé ìlú èèyàn dá ó kún fowó tẹ́fẹ́ yóò dá bí ìlú bá ṣe rí làṣẹ jẹ́wọ́ àrí báàgì lákàmù kankan báyọ̀ ṣùgbọ́n ìgbà yìí tánà bí ìsọ yìí àwọn nkẹ́kẹ́ tó lè ẹ́ẹ̀pù ìkéde kèèsì láyé bí radio station bí television station kètìsì ó ti wà ní ìsìn jẹ̀mọ́ra tẹ́ ẹ bá wá rí èèmọ̀ tí wá bẹ́ẹ̀ lù wá tí ẹnìkan bá dẹrú ẹ wò nílùú ìlónìí ẹbí rẹ ọkọ ara ń tà ń pariwo nù nítorí wípé wọn ò sọ wá mọ́ lọ́n láti lẹ̀ àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó torí ẹ̀ kú òlé hmm. ọmọ gbà pé òrìn ìjókòó àbá àwọn ọmọ wọ́n ní kẹsẹ̀ àbòtọ́ àbọ̀rọ̀ lótọ́ ọlọ́kọ̀ ni wa gbogbo rẹ̀ bí gbogbo wọn wá bíṣẹ̀sì ẹ oṣù kìíní kan oṣù kankan ẹ wọ́n gbé chéèjì kan lọ́rùn wọ́n gbé òṣè o òṣè dáadáa o kọ̀ọ̀kan náà wọ ẹgbẹ́ rẹ̀ lọ́rẹ̀ fọ́lójú ọlọ́run ṣáàbì ewu bẹ́ẹ̀. jẹ̀mọ́ra nǹkan yìí méjì làwọn àfáà fi pín méjì pín mọ́mọ́ apákaná wọ̀ gbàkéyìí wo apákaná afẹ́kéyìí wo mọ́ torí pọ́lọ́ fẹ́ ká sọ dúkìá torí pé mọ́mọ́ rẹ̀ ó fóyẹ̀ ní ìsinmi dúmú lọ hmm. níbo làá ti wá máa tún wà ní ìfì níbi téèyàn ti ń tẹnu ẹ̀ sọ wípé láàrin géètì sí bọ́sítọ̀ọ̀bù tẹ́ ẹ bá sọ iye irú tó ń balẹ̀ máa sọ iye báàgì tó ń ti túwò tó ń bá pápásì bẹ́ẹ̀ nǹkan bí ò ṣe é sọ tó ń bá bẹ̀ ọlọ́dún ọmọ yìí ẹ̀ ṣé tí ó wà èyí tí mú ẹjọ́ sọ wọ́n gẹ́ láì tí sọnù rẹ̀ láì tí sọnù rẹ̀ rí ọlọ́lọ́njọ́ òrówó ebó ṣe jáde ṣẹ́lẹ̀ rẹ̀ nìyàwó ni bọ́ọ̀kú owó ìyàwó bọ́ọ̀lì ọkọ bò tìrùlé. Hmm. ó sì nílò ọkọ jẹ́wọ́ kọrẹ nígbà wà dáadáa ṣé fáwọn ọmọ rẹ kọ ní ọmọ. abẹ́rẹ́ sọ fún ọlọ́run fún bàrà pẹ́ dé láti ṣọ́ọ̀pù. gìrì ló ti ka wúlọ̀ ní ìsìn bóyá bí tó ti kó sínú báàgì. ó sì lè jẹ́ pé kúló ya wo gbogbo. ọkọ náà kówó lé hmm. ìyàwó náà bọ́ bẹ́ẹ̀ ó lè rí yùn olèlú olè olè gàpàlà olèyàn yàtọ̀. ṣé bí sẹ́lù táwọn yóò ti kówó ilé ìlẹ́dọ̀ lọ́gbọ̀n ńlá wa lójú bọ́ọ̀dù mọ́sálásí eight hundred fifty thousand là bá bẹ̀ adákàntì abá two hundred naira. báyà ti withdraw wọn ṣe àmọ́sẹ́ kàmọ́sá sí. iṣẹ́ wo lẹ́yìn tí tá a lò. oríṣiríṣi bá bá bá bá wọn. ìpìlẹ̀ tánà bí n sọ èèwọ̀ tún gbogbo ẹ̀wọ̀ padà o sánà bí ẹlẹ́yìn òní ọwọ́ àní jíyẹ̀gbé mm. o mm. tọba ti gbé wà gbára ń sọ́rọ̀ rẹ̀ abadan abadan abadan láti pariwo tọba ẹni tí ọba ti mọ̀ pé ẹ̀sìn tóun ṣe sú òun fi ilẹ̀ mm. bọ́ọ̀bá fi ilẹ̀ dáàlì ẹnu rẹ̀ má fi ẹ̀sìn rẹ̀ má fi bẹ̀sìn ẹlẹ́sìn dẹ̀ èyí tí wọ́n ń sẹ́bẹ̀ sí ọ̀bà yí ọ fẹ̀ǹtì sẹ̀sìn rẹ̀ lẹ̀ tí títì ṣe yé ṣe bọ́dọ̀ ọlọ́run lọ láì kí wọ́n á fi díìdì kò sì sí àǹdarí láàmù ó ṣe pé tó wà lábẹ́tẹ̀lẹ̀ ẹ̀rọ mùsùlùmí yẹn ni ó mẹ́tìmọ́tì ẹni ọkọ̀ lọ́sọ̀ nígbà sáàkiri wa ń tún ní ìsìn gbogbo ẹ̀tẹ́ wa ń kà ní ẹ̀gẹ́ ní ìsìn ọyọ́ àrẹ nu tẹ́ fi olórí ìjọ ọlọ́sẹ̀ ajẹ́ o mọ̀sí alórí burúkú o. kálukú náà ṣe wọn ń tú kúránì ní ìsìn pé kúlà gan kúránì ọ̀faramọ́jì ni gbẹmí ṣé ní ìsìn lẹ́wọ́n ṣe ń sọ. ẹnu lẹ́sẹ̀ tà ń rọrọ̀. jẹ̀mọ́ ànábìlẹ̀ ń bá rí góòlù rẹ̀ ààrẹ tó bá rí gbogbo àwọn tó bá pè é jẹ̀mú dúkìá tó nítumọ̀ báyìí ẹ̀ ń bá rí e kí ìdájọ́ ń tàn máa lọ rẹ̀ tó o bá fẹ́ sojú rẹ̀ mo ara ẹ̀ náà ní fóònù orí dúkìá dúkìá seventeen ara ah, sọ́jà iphone iphone seventeen tó tó ìlórí ó sì ìparí mẹ́ẹ̀ alẹ́ lòmíì máa rí tí ó fi mẹ́tò ní nǹkan lójú ẹsẹ̀ nǹkan ní ọ̀kọ́ parí bá rí fóònù báyìí síìmù èyí mo mọ ọjọ́ dànù ó tún rí fóònù bẹ́ẹ̀ ó sì rá dírẹ́sì àyẹ̀sẹ̀ náà kò gbégilé tàbí kọ́ yọ pépà tá dírẹ́sì mẹ́mẹ́ nǹkan yọ dànù. Hmm. ṣùgbọ́n kan wá wà hárọ́mù mọ́kà èyí tí àbá rí ń kí ọmọ ra lọ tí àbẹ́ mu pẹ́rẹ́ àrífọ́ àṣánẹ́tà ntánàbí wí kìí ṣe ti mẹ́ka o àdúfà abàdá ń lò ó. ọmọ wa kẹgbàjáre ọmọ ànáǹsì ìjọba ìmẹ́kí àbí ọjọ́ o ẹjọ́ wọn jẹ kúrò ìyóò sọ fúnra wò ìyóò sọ fún ọmọ jẹ̀mọ́ nbọ̀lì ọ̀fẹ́ gbẹrú ẹ wọ̀. olóṣù kan mọ́ka tí. olúwa bílíọ̀nù náírà. olóṣù kan tí ó mọ́ka. ní dọ́là dọ́là. mo ní àrífà abàdá. rọ o ti mọ́ka àwọn èèmù téèyàn bá rí ń bẹ́ o èyí ó mú lọ sí màkà tìbù kiri o ah. ìlànà ìlànà àti so ọ́fíìsì tí wọ́n ti máa kéde rúgbà báwọn ọ́fíìsì ló sì wà bẹ́ẹ̀ tí tí tí tí tí fá tó ní ìkó èdè ṣùgbọ́n tó bá ti yẹ̀ náà wọ́n fún aláǹfààní ká máa kégbàjáde rẹ̀ fọ́dún kan níbo láti àmọ́ kégbàjáde ọ̀gẹ́gẹ́ bí a ti rí nǹkan ètò sí ọ̀nà ẹ̀bẹ̀ àlọ́mọ kégbàjáde mẹ́ àwọn ọ̀nà mọ́sálásí ọjà ayé títí wá rọrùn báyìí ìyẹn lè wá sí tẹ̀yìn ẹ̀ èlò lọ láti fi ṣe ìkéde ṣùgbọ́n ẹgbà mi ó borówó yẹ o hmm. irú owó ìyọ̀mọ́yẹ yẹ o dọ́là dọ́là ni o ó sàkóso báàgì kan. ẹ̀rọ dakọ̀ mi o ẹ̀rọ dakọ̀ mi o ẹ̀rọ dakọ̀ àdírẹ́sì mi o mo fẹ́ mo fẹ́ sọ kíjọ ma ah lónìí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ọlọ́mọdé wọn já ilẹ̀ kọ̀tọ̀ wọ ibi kó tó dọ̀sán hmm. wàlọ́ọ̀yì tí ìjọba bá dá sí tíjọba ní gbogbo ẹni tó bá padà sọ nǹkan tó bá yàtọ̀ sí ti ń bẹ́ ní kinní tá a mọ̀ kó wá parọ́ ẹ̀wọ̀n nílọ àwọn èèyàn wà. àwọn èèyàn wà o àwọn èèyàn wà káàmọ̀ kó mo lọ. owó mọ̀ nípa èyí di èyí ọ̀jẹ̀ mo lè sọ tí ọba mu. ṣé ẹni tẹ́lẹ̀ yìí wá bẹ̀lẹ́bẹ̀ rẹ̀ àbẹ́ ẹni tí èsì ìkú òlé ti pè wọ́n lọ sànú mi nílò ọmọ ńlọ yìí kí níyàwó àtọmọ jẹ sànú gbogbo jẹ eré nǹkan búbọ̀ àtọwọ́ olówó yìí. Ah, kò sì bẹ́ẹ̀ lọ́nkọ́ jọmọ ìdájọ́ rẹ̀ nu kò chéńjì o bóyá nàbí ìsọ̀ngbà ayé ìjọ kò chéńjì o. ó mú ayé sìn náà ó mú lọ hmm. abadan. kò sí kíni o kò chéńjì o. orí chéńjì sọ̀jáwọ́ lọ́rùn ẹnìkan àbí ẹgbàáni àbí kan. àbáago. tó ní túmọ̀ àbáago ńlá kì í tẹ́ sàrẹ̀ yìí rẹ̀ o. èyí ó wà á mọ̀ fún ọdún kan sọ ọdún kan wá pé ẹnìkan kan ọ̀ wá ànábì sàfẹ́ràn ní. èèyàn wá lè lò. lílò tó wàá lò ó tún nítumọ̀ èèyàn ó pé mọ̀rọ̀ sọ́rùn. Hmm. fa àṣọ ibú àyẹ̀wò mẹ́rin bóde nǹkan bẹ́ẹ̀ déjọ́ kan tó wá padà sọ wọ àwọn ọ̀rọ̀ jẹ́ wà ọ̀ wà nígbà tí ń kéde o. ó ti di gbèsè. ó ti di gbèsè. ó lò lánàá o di kí tí gbọ́ ọ̀sọ́ yóò tán ọba tún ní fasaláwà àgbọ́lá ti lọ́gán náà mi ó nìdí àdínábì tí bí ewúrẹ́ bá wá sọnù nǹkan hmm. téèyàn rí ó sọ̀rọ̀ ní kóòdùhà mú fa iná máa hí alẹ́k àwọlé àkíkà òlè zéèm torí tó ọba mú ẹlòmí ó mú hmm. tó ọba tí tẹ́lú ọba sí mú àti wọ àtẹlòmí tí ó mú náà ìkókò ní ọ̀pá jẹ̀kẹ́yìn jẹ̀mọ́ kìí ṣe wúrẹ́ àárín ìlú òun ìrìnà ń bèrè jọ́nà lọ́rẹ̀ kìí ṣe wúrẹ́ àárín ìlú o kìí ṣe wúrẹ́ inú àbá o hmm. kìí ṣe wúrẹ́ inú oko etílé ọmọ bíi ti ń lọ ọkàn hmm. jẹ́ kí n tiẹ̀ ní. ewúrẹ́ pé èèyàn rí nǹkan ẹ e. hmm. kéèyàn náà ti rìn jìnnà kó nù kéèyàn wà nù pápá tàbí nù gbó ńlá ah ewúrẹ́ yìí pé wọlé lébàá ìbáyìí kò wà sásùn ó sọ kéèyàn bá tó wá mú tí tó wá ń ṣàlàyé rẹ̀ ó ti pàjẹ́ tán lẹ́nu ká ń pè ah àwọn ewúrẹ́ báyìí kọ́dà àti oṣù bíi kan àbọ̀lá tí lọ́wọ́ adé pọ́sẹ̀ déédéé rẹ̀ èyí ó dòwò rẹ̀ padà. làfọ́ sọ pé ìdájọ́ tiẹ̀ yùkọ́ yẹ́rù mọ̀lítàkìtù ha ẹni ọba mu àákọ̀ yàrá láàrin pé sọ́ọ́ jẹ́ tó dòwò ẹ̀ padà tó ọba rẹ̀ tó ní. àbí ọmọ sọmọlẹ̀ tó ọmọ tọ́jú ẹ̀ ó sì máa kó oúnjẹ tí ń jẹ. sọ́ńtọ̀ lọ́rùn ìjọba ló lò ní. ó di ìdájọ́ ó di kejì ẹlẹ́ẹ̀kẹta ọmọ tún bí ànẹ́bí lérè àgbọ́látìlì ibìlì tí ànẹ́bí tí ìbọn wá rí àkùnmí tó sọnù nǹkan nínú ẹgbà wá mi ìṣmẹ́rọ́t wájí nàtàù ojú àti méjèèjì pọ́n wá lójú ẹsẹ̀ nítorí pé ìtẹ́ni yìí béèrè ó ti mú ìtumọ̀ míì lọ́wọ́ in tí ọ̀jọ́ lọ́fẹ́ fi máa jọra tí àkùnmí máa sọnù. ẹran tó fèsà. wọ́n lè rìn lọ jìnnàjìnnà torí pé wọ́n rí n tó wù wọ́n jẹ wọ́n ní bí wọ́n ṣe máa ṣètò tí wọ́n fi dára dá ojú ọ̀nà mọ̀ padà àbí wàá ní máa lẹ́ka wà láà fa ìnàmá ha ṣìdá ha wọ́wìká wà sí kọ́ ha tẹ̀rí dùn máa wà tákùnù ṣẹ́jàrọ̀tá hátà yẹ̀lkọ́ àrọ̀bù sọ ibùwà níwáyà mi tẹ̀rí dùn máa wà tákùnù ṣẹ́jàrọ̀ hátà yẹ̀jídà ha àrọ̀bù wa kí lọ́kàn wà àti ràkùnmí fa ìnàmá ha ikùn rẹ̀ bẹ́ẹ̀bẹ̀ hmm. gbẹ̀ngbẹ̀ tí ọmọ mọ́mi sí tí ó tún fi oró mi mi apákẹ́ túnbẹ̀ sí kọ́hún sí olúkù ọrùn ẹ̀ bẹ́ẹ̀bẹ̀ kí ló fẹ́ jẹ tí ò rí jẹ wàṣìdá pátákó ń bẹ̀lẹ́sẹ̀ rẹ̀ ó lè rìn ní ìṣẹ́kù tí ọmọ tọ́jú ara rẹ̀ ó lè lọ fún méjì mẹ́ta tí ó pa wálé mọ́mú o mọ́mú hmm. o mọ́dẹ̀bẹ́ o wé ìrímọ̀lúwé o hmm. wé ìdákùnrin o ní ayẹyẹ báyìí káàkiri nítòsí ìlú kọ́ra kò jẹ́ sí ìlú a sì dàmọ́ ìlú inú gbọ́mọ̀ abẹ́fà àbíwàsọ́mà ìdájọ́ wa dé alókọ́tù alókọ́tù ìta àmọ́rí ọ̀pẹ̀ kan kí ìdájọ́ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ máa yóò ṣáfàṣáàdùhù ìtọ́jẹ́ pé àríyé àwa ń bẹ̀rù kọ́ mọ́ bàjẹ́ kátọ̀ ámì wàlìfàwákì gẹ́gẹ́ bí oúnjẹ èèyàn rí ápù kan nílẹ̀ lọ́la mọ́sálásí ó fi lọ ẹni kan sọ kankan lọ́ba sànú torípò ti pọ́n ọjẹ tán lórí nǹkan bá dé olùlọ́lẹ́ ápù èyí ó dòun padà bákan náà súùtì bọ́ọ̀lẹ̀ bó ti rú àwọn eléyìí téèyàn bá nìkan wá gébè faramọ́ kò sábúrú mẹ́. ìlóde ní àmọ̀ pé àwọn àlàáṣíà wà tààfíà àwọn nǹkan tó jẹ́ pé kò lásùsí lọ títí orí pẹ́ẹ́nì kọ́nà àwọn ti lòkú làjì. tọ́lá jábọ́lẹ̀ pẹ́ẹ́nì tí ò níye lórí. kí ló kọ́ni ọkọ̀ tẹ̀mọ́lẹ̀ ni ọ̀kadà pẹ́ńsù yóò ti bàjẹ́ pẹ́ńsù ìrìsà ìrìsà ṣàfihàn. o ní ọmọ akáàkiri ẹsẹ̀ mọ́sálásí. àlọ́ ni pẹ́ńsù ìjọ sì rí owó ẹnìkan kan gbọ́ ọgá ọkọ̀kọ́ jókòó lè tó ti bẹ́ẹ̀ pọ́n yọ ṣé ń fi ẹ̀pẹ̀lẹ́ o ṣé ń fi ẹ̀pẹ̀lẹ́ o ẹjọ́ ka kòkó lójú kan ẹjọ́ fòrí lẹ̀ báyìí ẹjọ́ ọba ayé abáyé pẹ̀tẹ́ ìlú ìwò yọ ọ̀nà tí mo ṣe tẹ́lẹ̀ rẹ̀. ọwọ́ adébẹ́sù ní gbé ẹ ò torí nǹkan oníkan òwúrò rí o láti kékeré dèmí rí o èyí tí ò ní túmọ̀ èèyàn lè mú un bí okùn ẹran okùn tí a fi ń di ẹran sáà ní ẹ̀ka fún ìgbélé yìí bí kékeré ọ̀sáàbù ní nkàrà yẹn pé kò ní túmọ̀. bọ́pọ̀ fún ti dín ló ń gbóná. bẹ́ẹ̀ ni lọ́jàbọ̀ sínú ọ̀rà ní rìnsìn ní dàjí àbẹ́yẹn lọ lẹ́kẹ́pá kò nú ọ̀rà ẹ̀yà ti gé bẹ̀ bíi mẹ́rin sí márùn-ún báyìí. Eh, yanka kí gáràjì ah, torí o eh, lásìkò yìí níbi tí àwọn èèyàn dúró tí wọ́n dọ́lọ́mọdé wọ́n gbà pé pákó ọ̀ràn ni lọ pákó kan ọdọ fẹ olómọ aláwọ búlọ ṣe é ṣe ká gbà ìbò àdìjẹ náà ọlọmọ sàánú wa òdèlé. ẹlẹ́ẹ̀kejì máa ń láyẹ̀ mùtẹ́ni ubìnà sí i mìíràn àìwà rẹ̀ àwọn ààrẹ ẹranko tó jẹ́ pé wọn ò lè gbara wọn lẹ̀ tí wàhálà bá dé èwo wà greek ìyẹn wá lè ṣẹlẹ̀ nínú àwọn ẹranko tàjọ ń gbélé tàbí àwọn tuyur àsọ̀gírọ̀ àwọn ẹyẹ kéékèèké bí ó dèrè bí wọ́n máa díẹ̀ àbí díẹ̀ gan náà hmm. kéèké àwọn oníṣẹ́ ẹyẹ ẹ̀ so àwọn ilé ìwò lè gbara wọ́lẹ̀ sí wàhálà bá dé ìté wọ́n tún ṣe wá lójúlọ́gbà kí òfin ilẹ̀ tí ẹ̀ bá sì rí pé wàhálà mi lè ba kí òkè tí ọmọ pa jẹ èèyàn lè mú kí òun máa bá wọn sìn kí òun sì máa kọ̀ǹtì rẹ lórí ẹ̀lẹ́ ibi orí nǹkan bá dé kí òun fún nǹkan rẹ tó bá wá jẹ́ pé èèyàn pa jẹ tó ní nǹkan bá dé padà kí òun sì kí ni o tí ẹ̀ máa pa jẹ tí ọ̀rẹ́ nìkan wá bẹ̀rẹ̀ nǹkan mọ́ fine ẹlẹ́ẹ̀kẹta òun ni ràkúnmí tàbí màálù òun ni máa yàmù tẹ́ni ìrùbìnà fi ìnáná ṣàwà náà àwọn ẹranko tó jẹ́ wípé wọ́n lè gbàrà wọn lẹ̀ bí ààyè kan wọ́n lè dá sẹ̀mí wọ́n ń dá lódò wọ́n ń dá mumi wọ́n ń dá rìnkì wọ́n ń dá gbàfàájì ẹnìkan kò gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n láíláí gbogbo ohun tá a wá sọ̀kalẹ̀ jẹ̀mọ́ ẹni ọba rí àwọn ń ta aládàpadà orówó inú báàgì ọwá ní kéènì bọ́lọ̀n bá ní a máa yọ forty percent ń bi ìsàkà wọ́n á sì yọ ten percent ń bi eré ìfọlọ́hùn mọ́kọ́ sínú mo sì má sì dábàá kí n tó pé náà nǹkan bẹ́ẹ̀ wọ́n kọ̀ ní wúmúrọ́ ńlọ sọ fọlọ́n pé ìwọ ló gbó orí ìpọ́ o orí ìpọ́ o. tiẹ̀ náà la kọ́kọ́ fi ṣe o. ṣùgbọ́n ọlọ́sàn-án wọ̀ ọlọ́sàn-án wọ̀ nígbà wọn ti sọ pé àwọn olùdí ọkọ̀ yìí ẹyọ torí pé ọlọ́kọ̀ gbàgbé kọ́kọ́rọ́ sẹ́nu ọkọ̀ ó sì ṣọkọ̀ ó ṣe wàá lò lójijì àti òfìwò lọ pítọ̀ ọdún sẹ́lọ ṣéjì nọ́mbà. o jiyàn ni O jì ni ibi òjì rí ẹ kí ló dé táwọn máa fi lọ ọ̀rọ̀ pọ̀ yẹ o. ẹjọ́ sásọ ni ọ̀rẹ́ sásọ sí ẹ̀ sásọ òjò wa dé pẹ̀lú àfẹ́fẹ́ ọgbà sọ wá sẹ́kù létí ọwọ́ àṣà gbogbo aṣọ aláṣọ wọ́n fi ah àná àfàtúnṣe wá sí ìjọ sí ìjọ jí mẹ́rin àfàgbìyànjú pọ̀ o àfẹ́fẹ́ ló gbé wa àfẹ́rẹ́ ṣé ìyẹn ò ní mọ̀ wá fi lọ kí tọ́jẹ́ pé àǹkárá tó bá wà lọ́jà ẹgbẹ́ sí ẹ̀ lébẹ́ ìyẹn tó rà alákàrà kò lébẹ́ ìyẹn tó ń tà fún. Hmm. eyín o àbòsí ni gbogbo àwọn eléyìí o jẹ̀mú ẹ̀ jọ hmm. ẹ jẹ́ kí á bọ́lọ̀ bàbá dúró gbogbo bá a kú ko náà á fi ilẹ̀ náà ni hmm. bá a kó náà òǹkàlùkù ó kú ó là yí náà ni jẹ̀mú à ìlú wa ìwà afọ́júpọ̀ débi pé bẹ́ẹ̀ bá ń sọrú ilé àwọn ọmọ fọ́ tọ́ra wọn ni pé hmm. àbáàdì wí rẹ̀ gan wọ́n náà bá fi dóná o ṣé yóò kó o lẹ̀ hmm. ìyún dùwẹ̀ fún wa pé bá a ṣe ń pariwo new Nigeria Nigeria náà ké ti sòkópò náà níbi new citizen ọlọ́run ṣáájú jẹun aṣọ tún ìdájọ́ rẹ̀ pé kọ́mọ̀lọ́ ọjọ́ rìkáàzù kò bá rìkáàzù rárá ọba kí ni o ríkàzù náà sì ni ń taari ẹnu olẹ̀ tààwú táwọn èèyàn ti bò mọ́lẹ̀ nígbà tẹ̀sí ètí ìdè a sì rápẹrẹ rẹ̀ bẹ́ẹ̀ kárí kí ni o. ọ̀dà fine tá a bá wá ń lọ nírú ìsinmi èèyàn ó lóun ti ìbàdàn lọ sí kiri ọkọ̀ yìí wá dúró nítòsí àṣejì rẹ̀ ọ̀wá ayé àwọn fẹ́ tọ̀ ọ̀wá rí èèpẹ̀ tuntun tọ́lá fẹ́ fún ọ̀sẹ̀ bo nǹkan mọ́ ni lọ́ọ́ wá ń sí bó ṣe ka góòlù nù góòlù lùkún rẹ̀ ọ̀rẹ́ a ìkáàzù rẹ̀ ìkáàzù bò ìkáàzù bò àgbòlò mílò mílò níjó mílò dáyé ní sí ìkáàzù. ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀ he òun lọ bí wọ́n ti fi lọ òun lọ lé ọlọ́dàkùsà ló wọ̀ so ìlú ìyàwó yẹn tí ó rí di ẹ́ńjìnì ọkọ̀ kọ́nà ọ̀sán ló yẹ kí ọkọ̀ rí di ọ̀kadà yìí ó sì rí ọ̀dẹ̀kẹ́ òdi ọ̀kadà yìí nítorí pé nítorí yẹ ká gbọ́yé àgbọ́yé ìtọ́ wá fa gbòǹgbò má gbọ́yé yìí làwọn tí ń pera wọn tí ń júwe tí ń láwọn làwọn ó júwe ọlọ́run fún wa kéèyàn ò rí owó dáàbò padà nǹkan tó bá mọ bàbá rè òkúrú bá di dọ́là wọ́n wá fún ah bí lọ bí lọ sọ́dọ̀ ẹ̀dá pé mọ́mù àwọn o mọ̀ bọ́dọ̀ mọ́mù mọ́mù ni ah ọlọ́run lọ yọ fóòtì nà mbẹ ó lè nà mbẹ. sẹ́yìn lẹ́ni ni bàbá. Ah! èmi kí mo ní o ọlọ́run lọ yọ ní o kí ló kọ ọmọ rẹ so bó ṣe wà yìí àwọn kọ̀ọ̀kan wa lọ wá bí ẹgbẹ̀rún márùn-ún wa. owó kí ni. àwọn ah, owó ilé òsè náà báyìí ó lo bí ọ̀sẹ̀ méjì. níbo. ẹ̀ lábẹ́ àwọn ni ó lérò àdúrà táàdì. a ṣe kí ní báàgì tóbi ju táwọn àgbà lọ bàbá. Ah, ẹ̀rẹ́ mi mọ bí n ṣe bò. eré lè gbé tiẹ̀ lọ́dọ̀ pásítọ̀ ní pé ẹ̀ẹ́dẹ́kùn. òun wò pé àwọn tí ń júwe ọlọ́run fáwọn lélẹ́yìn hmm. àwọn òríta yẹ́rò. Hmm. Hmm. ẹlẹ́mìí ti sọ wípé oore kan ń bọ̀ tó jórí òjijì. fún ta ni ó ní kéleg. fún ta ni yóò ní kéleg ababẹ́ tàbílà. Ah. èyí ó tún náà lówó sáà. Hmm, èmi náà ní bọ́ fi lẹ́nà torí wípé sí ẹ̀mí mímọ́ sọ pé wọ́n lọ́ọ̀nà wọ́ yàbí wọ̀kọ́ àìbèrè yóò. Ah, èmi mo rí e o. rọ́ọ̀ fara ìbàdàn yóò twenty one days ìní ọ̀kọ̀ọ̀kọ́ lò ní ọ̀kọ́ lò eh, eh, torí wípé eh. torí pé tí irú ọba yà sí mímọ́ tó ọba ná owó yìí n ẹ̀mí ń sọ kò dá lọ́lọ́ba yìí o. yẹsà èmi náà ní lọ sàdúrà sí ẹ ládùúgbò àti ìwà <laughs> nígbà ọ̀bọ̀ wa jẹ́ pé àwọn tí ó jẹ́ ni táwọn fojú pẹ́ ní ẹ̀sìn rẹ̀ wò àwọn gẹ́gẹ́ tí ń wò nígbà wa lọ ni àfa àgbàtọ̀ ni à ń sọ fún ìyàwó rẹ̀ pé kẹ́mi ó ti ṣe owó gbé wa tọ́ba yìí tó tọ́lẹ̀ tàwùsàn bẹ́ẹ̀ mo sànú ẹ̀ sówó ilé sẹ́mi fún ẹ̀ka mẹ́jọ sọ̀rọ̀ dọ́là àbí àwọn kan mẹ́jọ ò bọ̀ ọlọ́run ṣé bóun náà ṣe wà bí ìfọlọ́run ṣé kọ̀ ládùúgbà tó náà ṣe. Mm. ọlọ́run ló ti wà mm. ẹ owó kú òmí bí ọlọ́run sì ti ń lọ ọ̀ta ọlọ́gbọ́n ìyàwó ẹ̀ ní ẹ ti ẹ̀ wá ayé tí ẹ lé ó lé ní ojì ń bì kan ní mo ló ti rú ẹ mo ló ti rú ẹ léyìn gbogbo nítorí ló gbé wá ẹ ti bù ń bẹ̀. dáhùn máa fọpọlọ wá sí ah! ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o ìbí náà láti dúró lẹ́nìí kó nípa àmọ́ wa tẹ̀síwájú lọ́dọ̀ ìjọ́ mẹ́jọ pẹ̀lú àwọn tí àbábọ̀ nínú àwọn kan tí ò ní pé ọdún láti yọ zaka wọn náà wasalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. kí ọlọ́run bá ní san àwọn afáwà ní ẹ̀san olóore lórí agbọ́nrin tí wọ́n bá wa kán yìí nítorí pé ń bẹ nínú táwọn fojú kékeré wò tó sì jẹ́ pé inú tó lè fa ẹ̀dá lẹ̀ wájú ọlọ́run so abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kọba ní ìsànwà fáwà alẹ́sàn rẹ̀ mm. anábì wọn sallallahu alaihi wasallam tó wá júwe gbogbo ilé ìfún wa ọlọ́run bá ní sàlékún kẹrẹ o anábì mm. ọlọ́kàn kẹ tó jẹ́ pé ojú òjò rẹ̀ fún ọsọ kó tó lọ ìdí ọ̀jẹ́dà kejì náà ọsọ kó tó lọ kẹ́nì kọ̀ọ̀kan lè bá gbá ọwọ́ mọ́ ní tí ọjọ́ rẹ̀ kó sì lè bá ju tó ìdàkejì rẹ̀ mm. kó lè bá ju lẹ̀ abẹ́lọ́n kó jẹ́ gbọ́ kó jẹ́ àgbà kó sì jẹ́ àmúlò ká lè bá sinmi lẹ́yìn ayé ká lè sórí rẹ̀ láyé àti lálùkẹ́yàmọ́ naam ah, ó ti di abala ìbéèrè so àti ní àǹfààní láti máa pè wọlé láti ah, ilé àwọn ẹ̀rọ tá a máa pè wá sí òun náà ni ah, zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine òun ni ẹ̀rọ tí a máa pè wá sí. Si fún ẹni tí ó bá ní ìbéèrè kan sí kejì fún àwọn àfáàwà tí wọ́n sì mọ́ bá ní fi ìdáhùn sí inṣàlá 09062000949 wa alaikum salam tó lábàrà ń bọ́lẹ̀ tí ń pè òkín lórúkọ yín kí lè béèrè yín pẹ̀lú. naam naam naam orúkọ yín ìbéèrè yín. orúkọ mi ni ìbéèrè yín. ọmọ lára tí mò ń jẹ nǹkan bí àárọ̀ tẹ̀lé àti bóyá bí elédè àti ajá tọ́lọ̀ bàlùkọ́ láwọn òfin. so nígbà wọn padà tó sì àfáà ìrìn kan náà ń ṣe nǹkan tó bàlùkọ́ láòfin kí ọmọ mú nǹkan tí ó ń ṣe nǹkan pẹ̀lú ìwà kí ọmọ mú wáyé. so oníwà ọkùnrin bẹ́ẹ̀ ṣé èèyàn lè rí tẹ́lẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ jẹ́ àwọn fámìlì wọn ti kọ́ sọ̀rọ̀ lórí pé ká má ṣe nǹkan báyìí mọ́ ètò nǹkan yẹn ti ó ti hàn gan. ṣé ẹ lè fi ọkùnrin bẹ́ẹ̀ lè Hmm. alhamdulillah ṣùgbọ́n sọ́látù wasalam ọ̀rọ̀sọ̀lọ́bàdì ọ̀bẹ̀rẹ̀dà yóò bá mi dúró tì yín o yóò sì bá mi yọ́nú sí yín umu ẹnisẹ́ tọ́pọ̀ o iṣẹ́ náà ni pé ẹ dojúkọ bá dẹ́dà hmm. nítorí wípé ọjà tọ́mọ bá ti wọ̀ ó di góòdì o ẹ dojúkọ ọba tọ́jọ́ wípé gbogbo ẹ̀mí wọn bí àdámà láàrin ìkàwé jìrẹ̀ báyìí lọ́wọ́ à ibi ọba ìlú ni máa yí sí níṣẹ́jú níṣẹ́jú kó yí ẹ̀mí ọkọ yín sí ààyè ìyọnú rẹ̀ kó yí ẹ̀mí ọkọ yín síbi tẹ́ẹ̀tì máa rí tí yọ́n máa dùn tó ní oṣù mọ́lẹ́yìn náà tí yọ́n máa dùn ẹ kọ́ pọ̀ ládùúà ẹ sì pọ̀ nsáàrà ẹ̀yin náà ẹ fara rolẹ̀ fọlọ́ ẹ mẹ́jọ járó yìí lásán ní n táà mọ̀ sọ fún bàbá yìí ẹ dákun ọ̀bẹ lóòsì ní jẹ́ kí lè yọ́ dàrú pẹ̀lú ògùn ọlọ́run ẹmọ tí ìmúdé bíi pé ọlọ́run èkó kúrò lọ́wọ́ ọlọ́run. kí lórúkọ yín ń bọ̀lẹ́ tí ń pè kí ni ìbéèrè yín. àjàre láti àpáta ìbéèrè ẹnìkan tó yí ẹran ní ẹbí tẹ́ bá gbé ìgbọ́n ìgbà yẹn ọ̀sẹ̀ ìgbọ́n ìkàbí ẹ̀fọ́ orí ṣe. kí lórí ìwọ ẹran ewúrẹ́ ọmọ ẹgbẹ́ ìgbàlódé kò wá ní pẹ́ pẹ́ ìgbàlódé fẹ́ bímọ wá bímọ wá bọ́sẹ̀ kò wa ẹni wa gbọ́ sí wa sí rí láti ṣe bí ten years kò lẹ́yìn ìbílẹ̀ rẹ̀ di ṣe kí ni kò ṣe lórí ẹ̀. ẹ tó sọ àwọn nìkan bẹ sáà gbọ́dọ̀ àti ẹlẹ pẹ̀lú nẹ́tíwọ́kì. ẹ máa gbọ́ ó di orí ẹ̀rọ yìí. ẹ sọ orú ẹ̀rọ tó rí e. ní ìwúrẹ́ mi sórí ọ̀nà kan rí o e, ti pẹ́ láti kejì lọ sí ma tó ní lóde sùn. mùsùlùmí àbí. ayò lóde sùn. ọwọ́ ajá bo. ọwọ́ ajẹ́ akakọ. ìgbà tó wá di pé ọgbìmọ̀ ọbaṣàkó tó gbìmọ̀ pọ̀ láti ẹ̀mí kẹyìn ndị ndị nǹkan rírí e nírúurú àwọn ẹran báwọn kìí ṣe nù ìlú ní à òun. ó lè jẹ́ àjòjì ẹran ṣẹ́ẹ̀ṣẹ̀ túlẹ̀ sí ẹ̀wọ̀n tí túlẹ̀ ṣẹ̀pẹ́ mùsùlùmí ẹ̀ṣẹ̀ ẹran hmm. nǹkan kọ́ lọ rèé fi déédé owó tí ẹ ń tarú rẹ̀ kọ́ lọ fi ṣe sàárà sọ́dọ̀ ọba dẹ́dà kọ́ lọ mú àwọn èèyàn nígbà tí wọ́n mọ ẹ ẹni tó ní kíní mọ́ kó sì bẹ ọlọ́run kó sì àforíjì fún òun kéèyàn ò pòrò rí ìṣòro rẹ láàrin ìlú ó ṣe díẹ̀ o náà ọlọ́run sì jọmọ tí wọ́n ti fi ṣe ikú mọ́ rẹ̀ yóò ní àlùbáríkà pẹ̀lú òògùn ọlọ́run ọba dẹ́dà ó lò máa ń tẹ́wọ̀ ọ̀run lẹ̀ ní òru báyìí kí gbogbo ẹni tó fi ọ̀sán sẹ́wọ̀n kí wọ́n lè wá sí kíní o wọ́n lè wá túbá Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullah. Ẹ kú ètò bàbá wa. Ọpọlọ yóò lè dàrú. Ọlọ́run jọ ọlọ́run dákun wa. Ọpẹ́yẹmí ló ń sọ̀rọ̀ láti ibì kan. Ẹjọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè, ó pàṣẹ máwọn àyà wa. Ọlọ́run má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí wa o. Ká pé àwọn ará bí wọ́n wọlé ìyàwó téèyàn sì ṣáàna rẹ̀ téèyàn ṣe tó yẹ kéèyàn ṣe lórí ẹ̀ wọ́n wá bá alájọṣepọ̀ olóyún olóyún ṣé tírú ẹ̀ bá rápò ṣé kéèyàn kọrú ìyàwó bẹ́ẹ̀ ni àbí báwo. ìkan ọkọ ni ọ̀dẹ̀rú yẹn o ìkan ọkọ tí ò bẹ̀rù ọlọ́run tí wọ́n bá dé tí wọ́n bá pa òun tí ẹ̀wọ́ bàrí màrí mọ̀ nǹkan tó ń tọ́jú ọmọ tí àwọn méjèèjì jọ ní so gbogbo àwọn nǹkan báyìí bó ti ẹ̀jẹ̀ wípé nínú Islam wọ́n kọ ká máa bèrè olúbèrè báyìí hmm. àgùlùtọ́ọ̀tì ni. Hmm tírú ọ̀bà tí ìṣẹ̀lẹ̀ àgbọ̀dọ̀ máa fún un nǹkan tí ọ̀dà ìgbò ọba ṣẹlẹ̀ oní ọ̀sọ̀ ansa fúnra rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kò fi ajẹ́jẹ́ o so yàtọ̀ fóyàn gbogbo ọkọ̀ tí sábà máa sáré dáyàwó nù tádàwó bá dé ọlọ́dàkùn mọ́fàdàwó kà má fi kọ ìyàwó wa náà tàbùsànù wa o àní má ní ṣùgbọ́n máa mánéjì wa bá a ṣe jọ wáyé ọlọ́run ọ̀làdàní kẹsì rẹ o Hello. Sàlámà ẹ̀kú o. Àtúntò rédíò yẹn yé o. Púpọ̀ ní rédíò yẹn. Àtikúrò ń bẹ̀ o. Náà kí ni bẹ̀rẹ̀ yẹn? Àfijúmọ̀ ni o. Júmọ̀ ni o. Ẹ̀sẹ̀ wo? Gbogbo àlàyé yìí là gbọ́ ẹjọ́. Tíyàn bá rí ẹran kan rí ládùúgbò táàmẹ́ tó ni tó sì ti bímọ. Kí ló yẹ kéèyàn ṣe téèyàn sì pẹ́ ẹran yẹn rìn káàkiri? Hmm. Ẹ tọ́jú rẹ̀ lánìyàn àpó ní nǹkan wà níjọ́ kan ni o. So, ìtẹ́ bá wá ta ìfowó ẹ̀ pamọ́ tẹ́ ẹ báyìí náwó rẹ̀ ẹ gbà pé ẹ sì san tẹ́ ẹ bàbá mi kankan wá tàbí kí wọ́n júwe rẹ̀ kò sí nǹkan mọ́ lọ́rùn yín ṣùgbọ́n kó tó rí pé yóò rí báwọn èèyàn gbọ́dọ̀ rí pé òun múná rẹ̀ dóko. ẹ ló sàn. kí ni ìbéèrè yín o kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè. orúkọ mi ni síkírù kàdí ọlá àdúrà mo pè láti òpó naam mm. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí àwa méjì tá a bá ń lọ tó sì jẹ́ pé ìgbà tá a ń lọ owó kan wá jábọ́ tèèsè òun ló ní tèèsè àìsè mi mo ní mm. tèmi bá wá tí bá wá bí tó bá wá lóhun ló ní tí bá wá fún tẹ́ni tó lówó padà wà bá béèrè nǹkan. Ah, ẹ tún sọ o. naam. èèyàn méjì lè ń lọ ẹ tún sọ sà. àwa méjì ń lọ. Mm èmi wá rówó re ṣèṣe mi mo ní ṣèṣe òun ló fún mi tó wá pòun lòún mi tí mo wá fún nǹkan táyì tó wá lówó wá béèrè ẹjọ́ ó tún náà jù tọ sílẹ̀. pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ni tó lówó bá dé ẹ̀yìn lẹ́ẹ̀fún padà torí pé nínú ọ̀rọ̀ yìí tẹ̀sẹ̀ jáde ní ìsìn ẹni wípé owó yìí òun kò ní kìí sẹ́yìn lẹ́ni ó sì wà dúró lé lọ́rùn pé kẹ́ẹ̀bó mu ẹ̀yìn lẹ́fún owó olówó lẹ fún un ẹ̀hún lẹ́ àdáwó parafo fún ẹ sànú ẹ̀ ní tiẹ̀ ni lọ́tọ̀ owó olówó ẹ wà dó olówó padà fún olówó ń bọ̀ bá dé ń gbọ́ lọ́n ti pé kọ́ da yín lójú pé ẹjọ́ ń lọ ni òun kò sì lówó tọ́bọ́lẹ̀ tẹ́yìn náà sílọ̀ fẹ́yìn náà kẹ́ẹ̀ ní mm-hmm. kẹ́ ẹ wá gbélé lọ tó ní nǹkan dé padà ẹ fún un ọlọ́run sì níjọ́rọ̀ yẹn ó dàrú. Mm-hmm. Ah, nígbà tí à ń retí ìpè so a tún ń fi àsìkò yìí gẹ́gẹ́ bá ti sọ níbẹ̀rẹ̀ pípé ètò yìí onígbọ̀wọ́ méjì ni ó ní ẹnìkan ló kù à ń ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí ẹ dákun ẹni tó bá fẹ́ bá ní dá sí ètò yìí ẹ jẹ́ ká bá ní dá sí a rí ẹ àǹfààní eléyìí tí ètò yìí ń ṣe fún wa àbí ọlọ́run bá lọ́sùn bá nùtara kó jẹ́ ká rí àwọn afọ àpẹ́ lórí dáadáa so ẹni tó bá fẹ́ pè láti béèrè nípa báwo ni yóò ṣe lọ ẹ jẹ́ jẹ́ á pè sí nọ́mbà yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one. wọ́n sọ ká ẹ̀sùn rédíò yìí sẹ́yìn ìjọ ẹ̀dá kan ẹ̀sùn kò ń bi rédíò ẹ̀sùn kò ń bi rédíò yẹn. yẹn ti bí ọmọ yẹn ó ti fẹ́ bí mi ẹ̀jẹ̀ ìjẹ́ ẹran yẹn ti wá fún arígbóòrìn káàkiri àdúgbò ní kí ni ká ṣe sí. a ti ṣàlàyé rẹ̀ fún yín àníwó ẹran tẹ́ ẹ mú un tẹ́ ẹ̀rẹ́ nìkan kan tó ní tẹ́ ẹ sì ń tọ́jú rẹ̀ ẹ mọ iye owó tẹ̀yìn bá nílé lórí tẹ́ ẹ jẹun ẹ yọ́pò tẹ́ ẹ bá tà á ẹ kó lọ ilé ọlọ́run tàbí kẹ́ ẹ fi sàánú aláìní ẹ má bàa ná o ẹ má bàa jẹ́ o so bákan náà à ń fi àsìkò ìrọ̀ wá gbogbo àwọn ìbéèrè tí à ń béèrè ó ń ṣe wá láǹfààní a sì ń rí ẹ̀kọ́ tó pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àǹfààní kò sọ gbogbo ẹni tí máa sílẹ̀kùn lè rẹ̀ lẹ́ẹ̀ kẹrin ẹlẹ́rìn ó fi wọlé kẹ́bí ẹ̀dẹ́dẹ́ tó wà máa pọ̀ rẹ́rẹ́ tàbí o sí géètì lẹ́yìn tẹ́ ẹ ní ọgbà ẹ dákun ẹ̀jọ̀ ẹjọ́ adẹ́rọ̀bà dẹ́dàá àdá pọ́tù ilé àdá kan lẹ̀ àti ìjẹrẹ ń jẹ ojúmọ́ gbogbo àwọn sísẹ́ẹ̀mù yìí kọ́dà ìní sọ tí ẹnìkan ṣe ọlọ́run ti múná sọ̀rọ̀ ní ìsìn ohun àtọkọ rẹ̀ ṣùgbọ́n tí n bá tó sọ bígbà tí n bá yé jẹ ni ní sísẹ́ẹ̀mù tẹ́fí máa ń mẹ́dí ẹlẹ́díẹ̀ tẹ́dí òsì ní ké ó ní jojúmọ́ àtọkọ wà lẹ́hùn òsì mọ́láyé báyìí mo sì jùlọ kì í ṣe pé bọ́ yá àgbàlagbà ni o ti kí èsè bíbí rọ kéke so tí n sọ pé tí wọn bá tó sọ yẹn tó ń bá lu jẹ ni mm. ẹ ń bá sọ pé kí ìjọba omu ah, ọmọ kó àsìrí bukú rẹ tó tó tó tẹlẹ náà ẹ tí wọn gbọ́ tẹ́lẹ̀ rẹ ah, ojú ẹyọ jẹmọ ẹ mẹsì lẹkùn lẹfẹrẹ ẹlẹran o tẹ ànlá àlìkì àmọ́ o tá a bá ń fojú ro àwọn nǹkan ìpé kéré òun bẹ̀rẹ̀ tó Ọlọ́run o. ẹ lọ. ẹ yà wá padà naam zero nine zero six two zero zero zero nine four nine ó ní ojú òpó tí a pèsè fún ìbéèrè kan tàbí méjì èyí tí àwọn àfa àwọn ọmọ bá ní fi ìdáhùn sí kọ́nà kó bá ní sanwó-ẹlẹ́sàn olóore tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine. naam. ẹ lọ káàárọ̀ ẹ káàárọ̀ kí lórúkọ yín o ọmọ ẹ ti ń pèsè. ọkọ yẹn mi ló pè lẹ́ẹ̀kan sí i nípa ti sọ́ńsọ́rà yẹn ṣé nǹkan tẹ́ ẹ lè fàkáàdì kà táwọn ọmọ nàìjíríà lè dùn wọn bá tá a bá ní sílẹ̀ jùlọ àwọn tí ó tẹ̀lé mọ́ yọjú iwájú eléré lẹ́ẹ̀bà àwọn èèwà nínú nǹkan báyìí iwájú pàṣẹ lẹ́ẹ̀bà wọn. ẹ bá wọ̀ yìí àtúndòfin náà tó dé àwa náà bí ni sponsor ni kọ́ yọjú lábẹ́nú kọ́dà kọjá wà náírà tó fẹ́ mọ̀ sílẹ̀. Wa alaikum salaam ìbéèrè uh, tí a fẹ́ béèrè. ẹ̀lọ́ sà. ẹ̀lọ́ kí lórúkọ yín ìbẹ̀rẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín. ìbéèrè tá a fẹ́ béèrè ni pé tí ẹ̀ bá rí ẹran ẹlẹ́ran yìí tí ẹran yẹn wá jẹ́ pé ó ti fẹ́ kú ilẹ̀ orí kí ni ìdájọ́ tí ẹ lè ṣe lórí ẹ̀sà. ẹ tún sọ sà. ẹ tún sọ tún sọ. tí ẹ̀ bá rí ẹran yìí láì bóyá ẹran tí wá fẹ́ kú kí ni tí ẹ wá pa tó bá ọ̀bẹ kí ni ìdájọ́ ní ẹlẹ́sìn lórí ẹ̀ta. tẹ́ bá ń bá wa lọ ẹ̀yin gan máa ń sáré ẹlẹ́tọ̀ọ́ kẹ́ ẹ pa bóní nǹkan bá sì dé tẹ́ ẹ padà rí pé òótọ́ ni tí ń sọ ẹ̀dọ́wọ́ ẹ padà tí ọ̀ ìbàdàn mi mà ọ̀bàdàn ti yọ̀ǹda yòó fún inú tẹ́ ẹ lẹ́lẹ̀ kọ́kọ́ wá béèrè ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹjọ́ jẹ́ pé bá a ṣe wí lórí o mm-hmm. tí èyí ṣe páwa la ṣokùnfà abẹ́rẹ́ ń ṣe bọ́ sí kọ́sítọ́dì wa ẹ mm-hmm. dákun o. zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero nine zero six two zero zero zero nine four nine. olójú òpó tí a pèsè fún béèrè kan tàbí kejì náà. àwọn ẹ̀kọ́ tó lọ. wàlẹ́kùn sàlám rahmatulah. kí lorúkọ yín wọlé tí ń pè kí ni béèrè yín. orúkọ mi ni sheriff láti ìpínlẹ̀. ìbéèrè yín bọ́ọ̀sì àjọ àwa tó yẹ pé láìpẹ́ ìwà pé a máa ń rí owó rẹ̀ pé wọ́n á ṣára pé agbowó rẹ̀ pé kí ni kẹjọ kí ni ìdájọ́ tó lọ sùn pẹ́. bí owó wo bí owó wo. àti pé a máa ń ṣe nígbà yẹn a máa ń bí five hundred naira one thousand naira pé àwọn kan ń ṣeré ìdájọ́ bẹ́ẹ̀ pé nígbà yẹn. ẹ ẹ lẹ́sẹ̀ kankan ọlọ́run ṣàforíjì fún yín. ẹ sọ. àwọn yóò sì dárò jọmọ àìrílé e o. <laughs> àbílẹ̀ ọlọ́run rí lẹ̀. kò sí mọ́nirú ayé tá a wà bẹ́ẹ̀ yìí o kò fọ́nra kó sànú wa. ọlọ́run balẹ̀ sàrà bá ẹlẹ́sẹ̀ rẹ̀ agbọ́nrin tí wọ́n bá kán lù wàláhì kì í sagbọ́nrin kékeré. lórí dáàbò mọ̀ pé kì í ṣe bí ó kéré ànábìrì ti sọ ń pa eléyìí ká lè mọ̀ pé ọlọ́run fàánú bí kẹwàá. tá a bá lè rí àwòyàn ń pè wọlé lórí irú nǹkan yìí ká mọ̀ pé kì í sàrà mọ́ kí ni orúkọ yín obìnrin à ń gbọ́ yín. naam. ẹ ti wọlé. àwọn èèyàn sì ń rí nǹkan he bí bá ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. naam. wa alaikum salaam. wa alaikum salaam. kí lórúkọ yín o. ọlọ́dà mi èyí ni àlékún fún àwọn ìdá ìdánilẹ́kọ̀ọ́ wa. nígbà tí èyí wa obìnrin tó ní ìrírí kí ló wà ní pé ìrìnà òbí. ojú òpó yẹn ó ń ṣe bákan ó ń ṣe kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ pè padà. naam. Àlọ́wọ́ bá ní sàn Ṣáàdù Alẹ́fún Rádà, gbogbo àfẹ́lọ́pọ̀ ọ̀nà ìṣàlẹ̀. Mú ìdín lọ ń pè láti ìṣọ̀pá kókó dìjà. Ẹ jọ ìbéèrè tẹ́mi fẹ́ béèrè lórí pé tẹ́yàn bá rí nǹkan lè. Irú àwọn ìrí nǹkan yẹn tó máa ń tètè ṣẹlẹ̀ lórí pé ẹlòmíì ó tètè transfer owó sí yàn tó yẹ pé èèyàn ní mọ ẹni tó transfer owó létà ẹlòmíì lè wá pè látara pé àwọn báńkì ìgbàlódé tí nọ́mbà máa ń kà sí ara wọn yẹn ẹlòmíì lè pè yóò ní òun lòun ti mistake transfer owó báyìí irú àwọn yìí ìkírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ tó yẹ kẹ́yìn ò pé tí kẹ́yìn dẹ́ni ẹ lónìí àbí kẹ́yìn ó kí ni tó yẹ kẹ́yìn ó ṣe ń bẹ̀ jẹ́ sáfún lọ́tẹ̀. ẹ̀dá lónìí o ẹ sì wáàyè fún kẹjọ pàdé báńkì tẹ̀jọ́ ń lò tọ̀sẹ́ ní owó sí yẹn kẹ̀jẹ́ pé torí pé ó tún lè ṣẹlẹ̀ kẹ́lẹ́ ní oṣù tó ń pè padà kọ́ ẹ̀ pé ẹ̀ẹ́dì lẹ́sẹ̀ wà bẹ́ẹ̀ mẹ́ta tẹ́yìn ó sì pẹ́ ń bẹ̀rù ọlọ́run ẹ̀dá kan ẹ̀já jọ bílù wá ṣe gbà ní o ọ̀rọ̀ yóò àdàrú o. Naam. Naam. Wọ́n sọ̀rọ̀ kan kí lórúkọ yín àlègbọ́pọ̀ yín náà yóò. Ìgbé hmm. láti ìyàwó tán láti ìlú Ìbàdàn. Ìbéèrè mi ni pé ẹjọ́ kéèyàn kó nǹkan sí ìrànlọ́wọ́ ní ìsìn. Ẹjọ́ wa kó nǹkan sí ìrànlọ́wọ́ yẹn fún gbọ́ yẹn kò sí láyé mọ́. Ẹjọ́ tó nǹkan sí lọ́wọ́ náà lórí ìgbàgbé náà kó nǹkan sí lọ́wọ́. Ó ti gbàgbé. Láti ìwú ní ó kó nǹkan sí lọ́wọ́ lórí kó sí lọ́wọ́ náà wà lọ ó wá sí pé kìíní ah, ẹnìkan ló mọ̀ ní ẹgbẹ́ sì nílẹ̀ kò sí láyé mọ́ ó tọ́ náà ní àbúrò kan àbúrò sí láyé mọ́ àwọn ọmọ rẹ̀ tó bí ìwòjú máa jẹ́ tí kejì kẹta ó gbọ́ nínú àti ọba súnmọ́ àyàn nǹkan bẹ́ẹ̀ mi kí mo ní o ìyàwó ọmọ ẹni báyìí ló fi sọ́dọ̀ mi o tó ń tàn bá wá jáde láyé ìgbésí àkọ́kọ́ ni pé ẹ wá àwọn ẹbí rẹ̀ láti dá nǹkan padà sí ẹ wá wá ẹbí ìdébi pé ẹ lẹ́rìí dọ́dọ̀ ọlọ́run pé ẹ bí kankan mọ́ ìgbà tẹ́ ẹ wà rẹ̀ bí kankan mọ́ yìí tí dúkìá sì mọ̀ lọ́dọ̀ yín ẹ ṣẹ̀ṣẹ̀ wà lọ bá a fi sí sàárà fún àwọn aláìní tó bá wá jẹ́ pé aláìní léèyàn náà òun náà wà nù ẹni tọ́tọ́ ní sàárà gbogbo ń dáǹsà yìí àárín ẹ̀dá àtọ́nà rẹ̀ lọ́wọ́ o kèrè ṣe bí wọ́n tẹ̀ ti sílẹ̀kùn fún mi sá ìyá máa gbogbo ilẹ̀kùn kọ̀ lọ́jà tí ó bá sọ̀rọ̀ ẹ̀dá láìní lójú gbogbo ilẹ̀kùn kọ̀ jọ́ sáré jẹ̀ náà o ọlọ́run kò sànú wa o nítorí pé tí ẹ bá ní kéèyàn lọ fáláyì mi kéèyàn wá lè mánéjì àjọṣe àtọ́lọ́run tó tó báyìí pẹ̀lú àmàánà kéèyàn náà sì jà láyì mi ó náà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò jẹ́ kọjá láì ní o ṣùgbọ́n gbogbo wa àátọ̀ pin ká tó gbẹ́ ní ìgbésẹ̀ ni o. àwọn ẹni wọ́n ní àwọn ọmọ ẹni yẹn bí ọmọ àwọn méjì pé. wọ́n ti àwọn nọ́mbà àwọn kò sí àwọn sì gẹ́ẹ̀tì wọn. Ah. <laughs> Ah, gẹ́gẹ́ bí a ṣe ń sọ bọ̀ láti àárọ̀ wípé ètò yìí òun ní bùkátà sí onígbọ̀wọ́ onígbọ̀wọ́ méjì là ń lò ẹnìkan ló ṣẹ́kù báyìí tọkọtaya àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fún wọn kọlọ́n kó má jẹ́ kí ìtàn kó bá wọn láéláé àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo báwọn èèyàn ṣe ń ṣàǹfààní lọ́tún lọ́sì yìí kó dákun kó bá ní fi sínú mizan hasanati wọn bákan náà abẹ ọlọ́run ọba fún ẹnì kọ̀ọ̀kan wa náà kọlọ́n kó dákun kó jẹ́ kí àǹfààní yìí kó túbọ̀ máa gbòòrò sí la hawla wala quwwata illa billah a bá rí ẹni tí ó fẹ́ bá ní ṣe bẹ́ẹ̀ torí tọ́lọ́run ọlọ́run ó bo ẹnì kọ̀ọ̀kan wa láṣìírí yóò sì jẹ́ ká ba níbi tó ti ń lérè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one ẹ dákun ẹ jẹ́ kí á pè wọ́n àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́ ìsẹ́ni kankan wa ní ẹ̀sán olóore àìbí náà ni a fi àdágbà ètò náà rọ̀ sí fún ti ọ̀sẹ̀ yìí tó bá tó di ọjọ́ mẹ́jọ bí idhnillahi ta'ala a tún máa pàdé àwọn fadilatu sheikh Suleiman Muhammad Al-Awwal amúbíyẹyà hafizahumullahu ta'ala wa rahun kọlọ̀ kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa lórí àkọ́tún ètò yìí bákan náà àkótó di ìgbà náà à ń kíra wá pé wasalaamu alaykum wa rahmatulahi